ẹ kú ilé padà ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ ń wò wá lórí bó ṣe ń lọ entertainment mo lérò pé ẹ gbádùn àwọn àlejò pàtàkì àwọn ọkọ àti ìyàwó àwọn ògbóǹtarìgì hmm. nínú eré orí ìtàgé wọn bẹ gbádùn wọn tí mo yẹ̀bá fún tí èyí àti wọn jọ tàkùrọ̀sọ lórí bó ṣe ń lọ entertainment ẹ káàbọ̀ padà lẹ́ẹ̀kan sí orúkọ mi ni matthew bolóde òkú mo rò pé ń gbádùn àṣà mc biggy àti dé bẹ́ẹ̀ ni orúkọ tèmi náà sì ni yèyé abídèmí olúkúewu ah mo sọ fún yín lẹ́ẹ̀kan hmm. tábánikà máa dálẹ̀ ká tùṣà ọ̀rọ̀ àwọn onísinimá yìí àwọn ah. àṣìṣe tí wọ́n ń ṣe nínú àwọn sinimá àgbéléwò wa ti pọ̀ jù tẹ bá rẹ́ lómi hmm. a ní. òun wà ní eh, GSS one hmm. nígbà tó wà ní GSS one yẹn kò tiẹ̀ wá sí yàtọ̀ rárá rárá rárá rárá ẹlòmíì dẹ̀rẹ̀ wá ní ìyà ń jẹ ẹni tí ìyà ń jẹ tó funfun gbòò hmm. kéèyàn fi rúmi ṣe ẹni tí ìyà ń jẹ ṣàgbẹ́ <laughs> bó ti yẹ pé nàìjíríà yìí jẹ gbogbo wa lóòótọ́. wọ́n ti ẹ̀ ṣàmúlùmálẹ̀ díẹ̀. Ah, kọ́ ti ẹ̀ kọ́ kùn mí lọ́dà díẹ̀ ẹ ti ẹ̀ kùn mí lọ́dà díẹ̀ ẹni tí ń jẹ tó wá funfun gbòò tó wá ṣàwọn ọrùn àwọn lace wig oní two hundred thousand hmm. ó wá wé eh, scarf kan mọ́ àwa ríru yẹn díẹ̀díẹ̀ bẹ́ẹ̀ ẹ̀fí sì wọ́n fi ṣe o bígì káwọn aráalé lè rí i pé ẹ mọ̀ mo ṣe irun ní two hundred thousand yẹ kẹ́ ẹ rí ṣùgbọ́n tó bá ní ká wò ó ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ẹni tí yà ń jẹ ẹ bá ti jẹ́ kó wé scarf yẹn dáadáa àbí kọ́ ti sọ fún kó tó wọ location pé ìkan báyìí ló fẹ́ wá ṣe o máì tí fix lace wig yẹn tó bá ti kúrò ní sim tí yà ń jẹ ẹ tán wà bá a lo lẹ́sìn padà ẹni tí yànjẹ tó yẹ kó lo rọ́bà kó fi dirun wá sí location kódà kírun yẹn ta mm. kókó mọ lórí mm. torí pé ẹni tí yàbá ń jẹ ló tún sàtì lódòdó gbogbo alamọ bí orí ẹ̀ ṣe máa rí àtàkókó kódà bíba yìí tó bá ba gan a ti tí a ti gidi gan mm. nǹkan tó yẹ kó ṣe ni pé òun bọ̀ wá ṣe nǹkan báyìí o ṣùgbọ́n aṣàkíyèsí pé MC Biggy bóyá ká pè é ní àìkà nǹkan kún àìfiyèsí tó àìná ní ẹ̀ bóyá nǹkan tá a máa ló ń ṣẹlẹ̀ nìyẹn torí pé nígbà míì ẹ rí wọ́n ní àwọn kan ń ya wèrè wọ́n wá àwárí àwọn ọmọdé tó wá ń yọjú wọ́n sáré sọ kúrò kúrò bẹ́ẹ̀ kúrò bẹ́ẹ̀ kúrò bẹ́ẹ̀ àyàfẹ́ mi lọ́wọ́ ìyá wa kúrò ẹ ti ń jẹ́ kó dàbí pé sinimá lẹ̀ ń ṣe fún wa àbí. kò dé rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀. sítórì yẹn ti lè kò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ sítórì yẹn ti lè máa ó ti lè máa múùfù abọ̀ nígbà tá a ti rí pé wọ́n lé ọmọ kan kúrò kan. mi kò ń tàn wá tiẹ̀ ni. ẹ rí bòmíì tó jẹ́ pé nígbà míì tí wọ́n bá ṣe àwọn sinimá kan wọ́n á ní ẹni tí yà ń jẹ ó fẹ́ jẹrú oúnjẹ kan ẹ̀ máa wò kó torí pé celebrity ńlá lẹni tẹ́ hmm. tẹ́ fi act ibẹ̀ bóyá bíi ẹlọ́dún adékọ́lẹ̀ mọ́pa kò yẹ kọ́dún adékọ́lá kó fi ke jẹun hmm. àbí kò yẹ kó fi kíní kan jẹun àbí kó fi kọ́ọ̀pù kan mú mi ṣùgbọ́n tí wọ́n bá ní káwọ́ bó ṣe yẹ kó rí kọ́ nìyẹn àbí bígì. kò yẹ kó rí bẹ́ẹ̀. àbí. láyé àtijọ́ hmm. tá a bá wo àwọn eré táwọn bàbá ńlá wa yẹn ti ṣe. bẹ́ẹ̀ni àwọn bàbá wa bíi Ògúndé. Hmm. eré àwọn yẹn wò. bẹ́ẹ̀ni. láyé àtijọ́ a ṣì ń wá fíìmù ẹ̀ wò báyìí o a ṣì ń wá káàkiri gbogbo láti ilé etí ẹ̀ lè ríra. àbí. àwọn míì fíìmù tó ń jáde lóde ìsìn hmm. àwọn míì ò ti yà sí wọn ara. bẹ́ẹ̀ni. fíìmù ayé àtijọ́ èmi àjẹnìyá òun làwọn èèyàn ń wò ń sìn. bẹ́ẹ̀ni. wọ́n ń pa àwọn fíìmù táwọn ọmọ ẹtí tó ń ṣe é sìn wọ́n pàtì nítorí ohun tó ń ṣe kò wúyàn lórí kò wúyàn lórí rárá bẹ́ẹ̀ni èmi inú wa múra báyìí wọn gbà ah, èyí tí à ń jẹ tó wà ní tálákà àwa múra àwọṣọ àwégélé àfìmẹkọpù sí hmm. ẹdẹ ní yà ń jẹ. ó tẹ̀sán àmọ́ ìjọ tó máa ń dùn mí jù tó bá sọ pé yà ń jẹ èèyàn hmm. ẹ̀ rí ojú ọmọbìnrin á tún ṣe irun ojú ẹjọ ṣé tí yà jẹ yóò rówó ṣe ojú ṣé tí òtítọ́ ṣe lóhùn wá gàárì tí ò rí mu ẹrẹ́ lomi á ní yà jẹ wọ́n á dẹ̀ máa wọ aṣọ gidi sọ́rùn lọ́pọ̀lọpọ̀ ìgbà tó bá ń ṣeré ilé ìmọ̀ máa wò pé ta lẹ̀ ń tàn make believe ni gbogbo kíní yìí ẹ mú ká gbàgbọ́ mọ̀ make believe ni pé ká gbàgbọ́ kó bó ṣe rí nìyẹn ṣùgbọ́n ẹ̀yin ò jẹ́ ká gbàgbọ́ kó bó ṣe rí nìyẹn lọ́pọ̀lọpọ̀ ìgbà kan trinity náà iṣẹ́ wà lọ́wọ́ wọn o ẹlẹ́ṣẹ̀ mékọ̀pù péyàn kọ́kọ́ là á wà rí pé ìlà tẹ́ fún yàn yẹn àtọwọ́dá nàìjíríà limited ni ẹ dẹ̀ fẹ́ ká gbàgbọ́ pé kọlà lóòótọ́ tẹ bá dẹ̀ rí àwọn makeup artist kan tó bá kọlà fún yàn yé ẹ rò pọ́n bíi mọ́ ni àbí ti bọ̀dá mi bá mi àtọ́lì bó ṣe rí hmm. lójú wọn ni ṣùgbọ́n tó bá tún ṣàkíyèsí ẹ̀ ló ń wá ní àgbàlagbà ni irun tó ṣe fún tó fi pa láró pàgbàlagbà ni wọn ò ní ṣe dáadáa a máa hàn wípé ọmọdé lẹni tí wọ́n ń pè lágbàlagbà yìí tí ò dẹ̀ yẹ kó bẹ́ẹ̀ ẹ sọ pé lòmíì wípé àwọn story míì gan pàápàá bó ṣe yẹ kó lọ kọ́ ló ṣe máa lọ àṣìṣe yìí ń pọ̀ jù nínú sinimá hmm. ó ń pọ̀ jù ó ń pọ̀ jù ó ń pọ̀ jù àṣìṣe tí mo tún máa ń wò pé tún máa ń ṣe tó máa ń pọ̀ jù rèé ẹ fẹ́ sọ fún wa wípé lágbájá olówó ònàbì ní dandan kọ́ ni kárí wọn bọ́ ṣe ń bára wọn ṣeré ìfẹ́ torí pé àṣà wa ìṣe wa ò fàyè gbà á hmm. àṣà wa àti ìṣe wa ò fàyè gbà á kẹ́ ẹ sọ fún wa pé ẹni báyìí olówó ònàbì ni tí wọ́n bá fẹ́ ṣe olówó nàbì hmm. ó ní àti mọ̀ pé olówó nàbì ní lágbájá kò dìgbà tó bá ṣí gbogbo àǹfààní ara ẹ̀ sílẹ̀ àgàgà kan wá pe àwọn ọmọbìnrin tó fẹ́ ṣòwò wọ́n fẹ́ fi ah. gbogbo ara wọn hàn <laughs> pé wá ń bí o ó fẹ́ ṣe olówó nàbì o ah! kàtàǹgó ayá wọ́n bá ṣàkíní lólóríṣiríṣi ìtí ó ṣí tòkè lẹ̀ ìtí ó ṣí tìsàlẹ̀ lẹ̀ àwọn àṣìṣe tẹ̀ ń ṣe nínú sinimá nìyẹn. yèyé kò rí bẹ́ẹ̀ láyé ìgbà táwọn bàbá wa àti ìyá wa ń ṣe sinimá fún wa. ṣèbí àjọkẹ́ aṣẹ́wó tó rẹ mẹ́ka hmm. gbogbo aṣàlàwò sinimá yìí ṣá. bẹ́ẹ̀ ni títí wọ́n fi parí eré yìí ààrí ibi tí wọ́n ti ń bọ́ra wọn. kódà wọn ò kú. wọn ò kú wọ̀. bọ̀ ìkọ́ta kan rí ni wípé àwọn ọ̀gá belò àwọlé wa olówó nàbí ni àwọn jíde kọ̀sọ̀kọ̀ àwọlé wa àti olówó nàbí ni nígbà tí Lọlá Ìdíjẹ ṣe obìnrin àsìkò ààrí wípé wọ́n ṣíra sílẹ̀ o. irọ́ o. Mm-hmm. wọn ò ṣíra sílẹ̀ rárá ṣùgbọ́n gbọ́dọ̀ la mọ̀ wípé olówó nàbìnrin lọ láì díjẹ nínú sinimá obìnrin àsìkò mm-hmm. àwọn ẹ̀yin ọmọdé sì lè máa wò sinimá yẹn ti pẹ́ mo ń sọ̀rọ̀ ninety something lọ́hùn ṣùgbọ́n wọ́n jẹ́ kó yẹ wá pé olówó nàbì pọ́ńbélé ni gbélé pawó ni kò níṣẹ́ míì tó ń ṣe ju pé kó ṣòwò nàbì lọ ṣùgbọ́n wọn ò fi yé wa o wọn ò ṣaralẹ̀ o wọ́n jẹ́ kó yé wa wípé olówó nàbì láyé àtijọ́ àwọn tún ní báwọn tún ṣe ń pákéjì láyé ìsìn hmm. ó yẹ kẹ́ ṣe máa bu ara yín àwọn kọ́kọ́ dẹ̀ tó àtọ́ tó máa ń ṣe MC bigi hmm. téèyàn bá ti ń jẹun lọ nínú sinimá ó ń jẹun lọ ó ń jẹun lọ ẹ wá fẹ́ ṣe pé ṣàǹkó continuity ni ẹ wá fẹ́ ṣe wípé kò tí ì jẹun yẹn tán o ẹ wá fẹ́ sọ pé à ó dúró ń bẹ èèyàn sọ̀rọ̀ tó bá máa tún ṣó ibòmí àríkó ti jó oúnjẹ dé dàjì oúnjẹ tápó ṣàbòkèlè kan tọ́ba tún máa àrípò ti dé dàjì ọ ní àà ah, ah, ẹ gbà mí ṣé májíìkì ni wọ́n ń ṣe ni sí ìrẹ̀ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ nígbà míì ẹ fi àwọn ọmọ kéékèèké kan ṣe ọmọ skul àwọn tó jẹ́ pé gbogbo wa ti mọ̀ wípé àgbàlagbà àgbàlagbà ni wọ́n ta máa rí ta máa rí pé ẹ eh, àgbàlagbà lélẹ́yìn ó yẹ kẹ́ mọ̀ wípé tẹ bá tẹ̀ fẹ́ ṣọmọ skul ó ní bí ẹni yẹn ṣe máa múra tó bá pọ́n lo cream ẹ fi kọ̀kọ̀ kùn ẹ lo powder àwọn powder èèyàn dúdú ẹ fi kó èèyàn pupa á jẹ́ kí fúnfún yóò a calm down ẹ má bínú àkọyín níṣẹ́ yín o ṣùgbọ́n àkọ́fẹ́ lè sọ wípé kíṣẹ́ yín tún lè gbòòrò sí i torí wípé àwọn ló ń ṣe <clears throat> àwa là ń wò ó a dẹ̀ gbọ́dọ̀ sọ ibi tó bá àlébù bá wà a gbọ́dọ̀ sọ fún yín. a gbọ́dọ̀ jẹ́ kẹ́ ẹ mọ ibi tí kùdìẹ̀kùdìẹ̀ bá wà nínú àwọn iṣẹ́ tẹ̀ ń ṣe mo gbóríyìn fún gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣe sinimá hmm. bẹ́ẹ̀ ni iṣẹ́ takuntakun lẹ̀ ń ṣe ẹ̀yin hmm. èèyàn pàtàkì nìyí hmm. torí pé ọpọlọ tẹ̀ ń gbé kalẹ̀ kò ń ṣe kékeré mo kí gbogbo ẹ̀yin tẹ́ wà behind the camera àtẹ̀yin tẹ́ ń ṣe gangan tá à ń rí torí pé iṣẹ́ ọpọlọ lẹ ń ṣe ṣùgbọ́n eléyìí táwa ń sọ lórí bó ṣe lọ entertainment àfi iye yín ni wípé kẹ́ lè mọ̀ wípé ẹ sún síwájú ẹ má máa di ẹ má máa sún sẹ́yìn hmm. torí pé àwọn èèyàn ń wò yín ẹ gbìyànjú láti máa fi àwọn sinimá òkè òkun kẹ́ máa fi ṣàríkọ́gbọ́n ẹ gbìyànjú kẹ́ máa wọ àwọn sísìn fíìmù òkè òkun ẹ wo bó ṣe ń ṣe ṣé ẹ tiẹ̀ tún wá rí nǹkan kan tó wà MC Biggy. nǹkan tó wà ní pé tèmi fẹ́ sọ yèyé ẹlòmíràn ni kò ṣe ọlọ́pàá Mm. nínú sin tó ti ń ṣe ọlọ́pàá mm. ọlọ́pàá òde kì í dárúgbọ̀n sílẹ̀ gbogbo wa la mọ̀ irú ìwọ yóò lè ṣe ọlọ́pàá irú mi ò lè àwọn ọ̀tẹ̀ ní fẹ́ fún mi fọ́ọ̀mù a dárúgbọ̀n sílẹ̀ mm. tá a bá tún fẹ́ padà rí irùngbọ̀n tó dá sílẹ̀ nínú kọ́ńtínẹ́tì wọn ó ti ti fárùngbọ̀n kúrò ah, ah. àṣìṣe yẹn ti pọ̀ jù ó pọ̀ ó pọ̀ jù ṣùgbọ́n wọ́n ní yinyinyin kẹ́ni ó lè ṣe mí àbí bẹ́ẹ̀ kọ́. a dúpẹ́ lọ́wọ́ yìí à ń yìnyín torí iṣẹ́ ńlá lẹ̀ ń ṣe torí kíyàn tó mú gègé ah. kíyàn tó kọ ìtàn kó tó hmm. develop ẹ̀ kó tó hmm. kó èrò lọ sóko ń pẹ́ ká lọ ya sinimá ah. iṣẹ́ lẹ̀ ń ṣe o a kì í dáadáa dansaki dansaki àtúnyìnyín lọ́gọ ẹnu pé iṣẹ́ ńlá lẹ̀ ń ṣe torí pé iṣẹ́ ribiribi lẹ̀ ń ṣe ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ hmm. àwọn àṣìṣe wọ̀nyí ẹ bá wa ṣe àtúnṣe sí i ṣé pẹ̀lú pé kọ́ta sọ lónìí lórí bó ṣe ń lọ entertainment ni àwọn àṣìṣe tó wà nínú sinimá àgbéléwò wa ààbù ṣùgbọ́n a fi ń yìnyín kẹ́ ẹ lè mọ bẹ́ẹ̀ ṣe máa ṣe bẹ́ẹ̀ ṣe máa yẹ̀ wò sí àti wípé àwọn àṣìṣe wọ̀nyí afẹ́kẹ́ ẹ̀yẹ́ wò síra wọn kẹ́ ẹ bá wa túbẹ̀ ṣe pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tanà ní pọ̀pá lónìí ẹni tó bá tàbà kó má fi ṣèbínú kẹ́ túbẹ̀ ṣe ni káwọn èèyàn lè gbóríyìn gidi fún yín kẹ́yìn náà lè bá àwọn aráàlú òyìnbó ṣe sinimá papọ̀ ìdí rèé tá a fi sọ pé lórí bó ṣe lọ entertainment àtúnṣe là ń ṣe ẹ má gbàgbé ẹ kàn sí yèyé abídèmí olúkúewu lórí Instagram page mi at yeye abidemi olùkọ́ewé ẹ lè fọ́lọ̀ wa kẹ́ ẹ jẹ́ kájọ sọ̀rọ̀ kájọ fọjọ́ mi torí ọ̀rọ̀ lórí facebook yeye abidemi olùkọ́ewé lórí twitter at y olùkọ́ewé fún ìpolówó ọjà ẹ wo àwọn nọ́mbà tó ń lọ lójú amóhùnmáwòrán yìí kẹ́ ẹ pè wá mc Biggie. Oya. yá. lórí facebook tí ẹ bá fẹ́ kàn sí mc Biggie. bólódé òkú matthew ní facebook page mi ní instagram mi matthew bólódé òkú mc Biggie òun ni gbogbo nọ́mbà tó ń lọ lórí amóhùnmáwòrán yìí ẹ kọ sílẹ̀ fún ìtẹ́fẹ́ bá a dòwò pọ̀ lórí ètò yìí. bẹ́ẹ̀ni àgbẹ̀ wa ṣetán lónìí òròde ìdáró alùkò wa ṣetán lónìí òròde ìkòsùn lékèlékè tí wa ṣetán lónìí òròde ìkẹfun ká tún pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ láṣẹ Elédùmarè yẹyẹ abídèmí olùkọ ìwúlẹ̀ mi ń jẹ́ o èmi àmà pé ìbílẹ̀ ọmọ kí àlejò lábẹ́ ẹ̀kọ́tà mi lọ́mọ ní fúnni lọ́mọ là the queen of broadcasting ló kí bye for now. Matthew Bolóde Òkun kí n pé lọ́jọ́ mẹ́jọ ká wa gbogbo wa pátápátá orí ìsun ayọ̀ wa kò ní gbẹ pẹ̀lú ògo Ọlọ́run ẹ ṣé púpọ̀ ẹ ṣé o.